Ifá ìwọ lọba tó tóbi àró ìwọ lọba rẹ̀ rẹ̀ bí òṣùn ìwọ lòṣùpá tìǹbù òkun làwa ó àfẹ́lẹ́lẹ́ wọnú sọ̀kalẹ̀ wá tún ayé ṣe ẹ lárọ̀ oh. ẹ la ẹ lárọ̀ wá ẹ lárọ̀ sínú ayé wa o. àṣẹbẹ̀. àjúbà olódùmarè ọba àjíkí èdùmarè ọba àjíkẹ́ ọ̀gẹ̀gẹ̀ ọba tí gbélé ayé dúró òkìtìbìrì ọba tí pọjọ́ kúdà ọba àwọn ọba ọba àlà funfun gbò ọba títí ayé lọ gbére adúpẹ́ ní ọwọ́ ọlọ́run lónìí fún oore tí ọlọ́run ṣe fún wa adájọ́ ọjọ́ pé adá oṣù oṣù kò àìmọye ẹni tó dájú ọ̀rọ̀ báyìí sọ́nà tí ò ṣeé ṣe adúpẹ́ pé tiwa ò rí bẹ́ẹ̀ eléyìí ni a ń fi ọpẹ́ fún Elédùmarè wa gba ọpẹ́ wa. àṣẹ bẹ́ẹ̀. ẹlẹ́dàá gbẹ̀ngà bàbá wa gba ìyìn wa. àṣẹ bẹ́ẹ̀. Elédùmarè ẹ bá ní ṣe ẹ̀mẹ́dìkẹ́nu ọpẹ́ wọ kan o. àṣẹ bẹ́ẹ̀. ǹjẹ́ níbi ètò ìfinijóye bàbá mi orí adé ti orílẹ̀-èdè Côte d'Ivoire bàbá mi Yàyà Adébáyọ̀ iná ni gbogbo wa wà níbí tá a fi súre ẹlẹ́dàá ó jẹ́ ká dùn àwọ̀ gbà. àṣẹ bẹ́ẹ̀. Elédùmarè ò ní jẹ́ ó ṣòro ṣe fún wa. àṣẹ bẹ́ẹ̀. àwọn lọ́balọ́ba láti orílẹ̀-èdè Nàìjíríà àtàgbáyé wọn bẹ́ ń bí ẹ ti dé dáadáa àpadà yín sí ibi tẹ́ ẹ ti wá òun nira. àwọn lọ́balọ́ba ní orílẹ̀-èdè tá a wà yìí ń ń bí ẹ ti dé síbi dáadáa àpadà sí òní nira gbogbo àwa tá a wá bí lónìí àní fọjọ́ òní kájọ burúkú Elédùmarè yọ sáláàbò lórí wa ìmọ̀ràn ẹni bí òní sẹ́lẹ̀ wa lórí gbogbo àwọn lọ́balọ́ba wa àti ètà ń ṣe lónìí ọlọ́run Elédùmarè yọ kàn wọ́n mọ̀ ọ́n ṣe nítorí ifá sọ wípé wàràwàrà ni wàá jà adíbá fún Ọ̀rúnmìlà ó ní òní tọwọ́ òun bàjẹ́ ifá méjì ọtọwọ mi bàjẹ́ kò ní tọwọ́ ẹnìkankan yín bàjẹ́. àṣẹbẹ o. gbogbo àwọn ẹlẹ́sìn olórí ẹlẹ́sìn tá a ti súre ọlọ́jẹ̀ kádùátùá náà gbà. àṣẹbẹ. ẹ̀sìn wo ní dàrú mọ́ wa lọ́wọ́ o. àṣẹbẹ. ilẹ̀ yorùbá ọlọ́run ṣe nǹkan fún wa púpọ̀ ìtọ́lọ́run ṣe fún wa náà la tá à ń tún gbé lárugẹ yìí ọlọ́run jẹ́ kó bàjẹ́ fẹ́ni kọ̀ọ̀kan wa ìrìn àjò ẹni kọ̀ọ̀kan wò ní dajúrú àwa ìjọ tí àwa náà ń súre ní orílẹ̀-èdè kódèfà yìí ìjọ àdìmọ́là ní orílẹ̀-èdè tá a wà yìí ọlọ́run jẹ́ kó fẹ́ nìkọ̀ọ̀kan wa o ìrìn àjò ẹnìkọ̀ọ̀kan wo ní pé lójijì o ìfá lọ́dẹni bí ẹni ìfá lọ́dẹni bí ẹni èmi lọ́dẹni bí ẹni èmi lọ́dẹni bí ẹni ọ̀rúnmìlà ló èèyàn bí èèyàn ọ̀rúnmìlà ló èèyàn bí èèyàn èmi náà èèyàn bí èèyàn èmi náà èèyàn bí èèyàn ìfá ní kutukutu ni ká ti ń jà àtọ́ lọ bára ìfá ní kutukutu ni ká ti ń jà àtọ́ lọ bára ìfá níbo nílé ọ̀bàrà níbo nílé ìka Àbálẹ̀ àlùbàrà níbo nílé ká. Ìbálẹ̀ mi ò róbì ká kó tó ń pa kó tó ń pa kí n ró mú sọ̀rùn mi. Ìbálẹ̀ mi ò róbì ká kó tó ń pa kó tó ń pa kí n ró mi. Ìfánisẹ́ mọ̀mọ́ òun ni. Ìfánisẹ́ mọ̀mọ́ òun ni. Mo ní mọ̀mọ́ fáwọn lẹ́gbàá ajá. Mo ní mọ̀mọ́ fáwọn lẹ́gbàá ajá. Mo ní mọ̀mọ́ ọ̀lẹ́sìn adìrẹ. Mo ní mọ̀mọ́ ọ̀lẹ́sìn adìrẹ. Mo ní mọ̀mọ́ nílé dègún dègún. níbi tí a ń gbé rọgbà ń dáhùn. níbi tí a ń gbé rọgbà ń dáhùn. níbi tí a ń gbé rẹ̀wọ̀ ọ̀jẹ̀ rẹ̀ lẹ́dẹ̀jọ. níbi tí a ń gbé rẹ̀wọ̀ ọ̀jẹ̀ rẹ̀ lẹ́dẹ̀jọ. níbi tí a ń gbé forí abẹ́rẹ́ gúnyán tí ò gbọ́dọ̀ lẹ́mọ. níbi tí a ń gbé forí abẹ́rẹ́ gúnyán tí o gbọ́dọ̀ lẹ́mọ. níbi tí a ń gbé fèpọ̀ ẹ̀pá sẹ́bẹ̀ tí ò gbọ́dọ̀ yí dànù. níbi tí a ń gbé fèpọ̀ ẹ̀pá mọ mọ ọmọ onílẹ̀ ìrẹ̀fù ìrẹ̀fù. Ọ̀rúnmìlà mọ mọ ọmọ onílẹ̀ ìrẹ̀fù ìrẹ̀fù. ìfanitọ́ bá di lówe káì lówe. ìfanitọ́ bá di lówe káì lówe. onítọ́ bá dọ̀rọ̀ tán kákó tán balẹ̀. onítọ́ bá dọ̀rọ̀ tán káfí tán balẹ̀. ọlákálá ló bèjì o. ọlákálá ló bèjì o. ojúgbọ̀nà ló gbójú kéré. ojúgbọ̀nà ló gbójú kéré. ojú kéré ló bí adítama. ojú kéré ló bí òṣòro gan ni á bí babaláwo sílé ayé. àwọn àyà ni òṣòro gan ni á àwọn awo sílé ayé. àtàrí àkàpò mi gara. àtàrí àkàpò mi gara. àtàrí àkàpò mi gbòòrò. àtàrí àkàpò mi gbòòrò. àtàrí àkápò mi ò bùrìbùrì dání sílẹ̀ ní bẹ́ẹ̀rí. àtàrí àkápò mi ò bùrìbùrì dání sílẹ̀ ní bẹ́ẹ̀rí. Ọ̀rúnmìlà mẹ́jọ́rí àkápò wọlé palémèrè dandan. Ọ̀rúnmìlà mẹ́jọ́rí àkápò dandan. ìfaniwòrì yọ́ká yọ́ká yọ́ká. ìfaniwòrì yọ́ká yọ́ká yọ́ká. adibafọ banijọ ti sunkún pépà àwọn ọ̀ka yé. adibafọ banijọ ti ọba ọba káwọ́. ayamọ bòkà ọba káwọ́. ipò ọba ní ọ̀ka. apá ọba ní ọ̀ka. Elédùmarè yóò jẹ́ kípa àwọ̀ ọ̀ka tá a bá fẹ́ ṣe o. àṣẹ bẹ́ẹ̀ o. o ní ayé ìdùnnú la fi bẹ̀rẹ̀ ayọ̀ la fi bẹ̀rẹ̀ ẹ̀rín la fi bẹ̀rẹ̀ ọlọ́run jẹ́ afẹ́kọ́ parí rẹ̀. àṣẹ o. gbogbo àwa tá a wà ń bí wọn ò ní pè wá nípe aburú. àṣẹ o. ọlọ́run gbogbo ibi gbogbo rẹ tá a sùn lónìí ọlọ́run ní ìgbà yóò jò rí bẹ́ẹ̀ ẹlẹ́dàá ó jẹ kọ́ sẹ bẹ́ẹ̀ àwọn tá a sọ ayéku ó jẹ ọ̀jẹ́ bẹ́ẹ̀ yọ̀wọ́ la wípé tá a ń ṣe lónìí àṣẹ bẹ̀rẹ̀ múrí bàbá múrí olóòtú sọ wípé kò ṣẹlẹ̀ rí ó ti ṣẹlẹ̀ rí nítorí pé ọbẹ̀ ẹsẹ̀ tuntun adúpẹ́ wípé àṣẹ tó fìdí ẹ̀ lọ́lẹ̀ ni ní Côte d'Ivoire ètò àṣẹ yìí ẹlẹ́dẹ̀ oníjẹ́ ọba jẹun yóò ṣe lè tá a tún máa ṣe tá a tún máa ṣe mí ṣùgbọ́n bàbá mi ọlọ́ọ̀jì ká pẹ́ ń bẹ̀ yóò fẹ̀mí gógùn ló ẹ̀là ìbọrú ẹ̀là ìbọ yìí. ẹ̀là ìbọ sísẹ àṣẹlẹ. ẹ̀là bọ́rú o ẹ̀là bọ́yẹ̀ o ẹ̀là.